على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت الحمد لله والصلاة والسلام على رسول الله mo kí gbogbo ọ̀run olólùfẹ́ ètò mọ̀nárò sẹ̀bílì káàkiri ibikíbi ní orílẹ̀ ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò jẹ́ kí a máa bẹ lórí dáadáa mo fi tó wa létí wípé ní mo ti wà nílé agbára pẹ̀lú àwọn olùmọ́wa سماحة الشيخ الدكتور شرف الدين غدب رجي حفظهم الله ورعاه وزاد, وزاد الله قوتهم على الحوض نقرأ كل كيرا من شركة للبادة حدثي وكما قد من على القيامة orí ètò yìí ni wọ́n ti máa bá fi ìdáhùn sí àwọn ìbéèrè ọlọ́kọ̀ ìjọ̀kan èyí tó ní sí pẹ̀lú ẹ̀sìn islam ẹ̀sìn ọláwa gbogbo ìbéèrè tá a bá ní tó ní sí pẹ̀lú islam ẹ jẹ́ kí ẹ gbìyànjú kárí pé àfi ránṣẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ lówùrọ̀ tòní síwájú kí a tó ṣe ojú òpó kalẹ̀ náà ni wípé wọ́n ní ẹ dákun ẹni tí ọjọ́ sí wípé dé mọ́sálásí orí tí wọ́n ti bẹ̀rẹ̀ sọ̀látù tàràwíhì àmọ́ wájú kò ń ta wípé ní tí wọ́n bá sọ̀rọ̀ lùkù ní ọ̀rọ̀ tó lọ́jọ́ wọn. pèsè rí ẹni àdéhìí tọ́wọ́ pé ní gbogbo ẹnikẹ́ni tó bá wà pẹ̀lú máàmù rẹ̀ láti bẹ̀rẹ̀ tí oṣù kú tí mo fi parí wọ́n kọ́ ládà pé òun náà fi gbogbo orò rẹ̀ yẹn náfìlà ṣé irú ládà bẹ́ẹ̀ yóò máa bá fún orin bẹ́ẹ̀ náà. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. òfin ọlọ́run dá lórí pé ẹni tí ó bá fẹ́ sin náà tó sin ọlọ́run ọba ẹlẹ́dàá wa nípa àpà sínsìn kì í ṣe pé yóò máa dọ́gbọ́n sìn. nítorí pé àdọ́gbọ́n sìn kò sí nínú ẹ̀sìn Islam wọ́n ti bẹ̀rẹ̀ sọ láti pẹ̀lú Allahu Akbar ìmáàmù ka tọ́ka súra lé wọ́n wá ń retí pé ńgbọ̀ bá ti rùkú lọ́lọ́ bá wọn wọ́n dájú pé tí wọ́n bá bẹ́ẹ̀ gbogbo rákà méjì méjì rákà kejì nìkan bá láwọn tí wọ́n bá ó tún jókòó kalẹ̀ náà ni wọ́n máa retí pé ìgbà tí wọ́n bá fi rúkú wọn náà darapọ̀ mọ́ wọn àdọ́gbọ́n sẹ̀sìn kò sí nínú Islam wàá sẹ̀sìn sàǹsàn kò lè bá àgbàládá tó pé ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ ràn wá lọ́wọ́ ká mójú tẹ̀sìn wa ká má fẹ̀sìn wa ṣeré ẹni tí bá ń ṣe báyìí kò lè gbàládá tẹ̀ ń sọ̀rọ̀. Jazakumullahu khair. hello. hello. hello kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín. nàbà sẹ́fún. orí ibi tí à ń pè sí lórí ètò yìí náà ni zero eight zero eight six zero one six one four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one. èmi ò ní ojú òkè tí olùjẹ́ ibi fún ẹnikẹ́ni tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìdíje fún ìdíje hello wàlékún sọ́ńtì lọ́wọ́ kí ló kọ́ ìbòlẹ̀ tí ń ọ̀gbẹ́ni abdullá ṣe ṣàlàyé láti lọ ẹ̀dẹ́nu. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ní pé ní ẹjọ́ sẹkítírásì mélòó ló wà láfẹ́ sí irun sí mùsùlùmí ẹgbẹ́ wa láà pàápàá jùlọ èdè ìwà ìgbẹ́ mẹ́rin ìgbẹ́ mi ti wí dẹ́ẹ̀dẹ́ẹ̀ ní ẹ̀ ẹ̀ ọ̀pọ̀ sí àwọn tẹ́ńtì sáà tó ń tó kù lọ àwọn ṣe márùn-ún الحمد لله هي تكبيرات تامسي سيو كلارا تامسي صلاة الجنازة سلارة هي تنوع عمولما وجاء أئمة المذاهب الأربعة أبو حنيفة مالك الشافعي أتي أحمد تقول لولي وناني الله أكبر من لأنه مذهب أحمد بن حنبل tá a lè ṣe márùn a lè ṣe mẹ́sàn a lè ṣe méje kò gbọ́dọ̀ wá tayọ mẹ́sàn ìdí tí wọ́n fi sọ pé a lè ṣe márùn mẹ́sàn méje kò gbọ́dọ̀ tayọ mẹ́sàn òun náà ní pé kìíní kejì kẹta kẹrin nínú àwọn nǹkan yẹn náà àwọn àhàdé táwọn náà fẹsẹ̀ rinlẹ̀ wọ́n mú wa tí ìmáàmù bá wá ṣe bẹ́ẹ̀ ó kan lẹ́ẹ̀kan láàrin kò burú rárá. يابو سيدكم باتي علي ابن أبي طالب رضي الله عنه وسي صلاة سوكو لارا وازي الله أكبر بمسا أمي يوان بيري كيكين لودي يا الله أكبر تيسك بمسا وني إنه بدري يعني توكو قاني نوبون بدر لنا لواني نو صحيح تي إمام ابن خزيمة رحمه الله ولا نبي صلاة الجنازة في حمزة ibn abdul muttalib nígbà tó ti kópa ní ogun uhud fakabbara alayhi tis'an allahu ó fi allahu akbar mẹ́sàn lé lórí. ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ a ti sọ pé àwọn ṣòhádà al-harb àwọn tó máa kúkú ṣàhídì lójú ogun a kì í ṣe sọ̀látù jànáza sí wọn lára bó wàá láti ṣe yìí tó sọ pé ànábì ṣe sọ̀látù jànáza sẹ́ni tó kú sójú ogun lára kò tó wá sí Allahu akbar mẹ́rin péré mẹ́sàn-án ló ṣe àwọn olùmọ̀sọ pé ẹgbà wa yìí ó fẹsẹ̀ rinlẹ̀ ní tí ń tọ́ka sí ni pé wọ́n á dá Hamza yàtọ̀ níbi àti ṣe sọ̀látùl jánásà sí lára ó sì wáá dun ànábì sallallahu alaihi wasallam tó ló mú sí Allahu akbar mẹ́sàn-án lé lórí Allahu a'lam. jazakumullahu khairan fid dunya wal akhirah. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah kí ló kọ́ ibùdó tí ń pè ọ́. Muhammed Ismail ní sọ̀rọ̀ láti mọ̀ mi. kí ni ìbéèrè yín ìbéèrè mi pé téèyàn bá ń kí aṣá téèyàn lè gé aya àkàsọ́tẹ̀lẹ̀ ẹ̀sọ́ bíi kúrúwà náà téèyàn lè ka bí ìlàjì tó bá kọ́ wá rúkú tó bá dìde kó parí yòókù kó tó sálámà. àkọ́kọ́ ni pé kò sí láti ti ń gé aṣá mú nínú Islam gbogbo ẹni tí ń gbọ́rọ̀ wa kó ṣàtúnṣe o lè fẹ́ ṣe sọ láti ní ìsìnkú onímọ̀dà ní aṣámú mọ̀lẹ́kà kí ni ọkọ̀ fún aṣámú aṣámú tẹ̀ ń sàn ọlọ́run lọ́mọ orúkọ rẹ̀ ní tarawih tarawih gbogbo mùsùlùmí ti ń gbọ́ kó dìímú bá kò sí aṣámú haúsá náà ní aṣámú kò ní tùmà sọlẹ́tù tarawih sọlẹ́tù at-tarawih ẹlẹ́ẹ̀kejì ẹni tẹ́ lè gé bíi kúlú Allahu sí méjì lórí ìrákà kan bí ká sọ pé qul huwallahu ahad Allahu samad kẹrùkù mú ọ̀dẹ́ wá gbórí sókè tẹ́ ka fati àtàrà kàkejì lọ́sọ̀ pé lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n eré lásán lọ́jọ́ ó túmọ̀ sí pé ń ṣeré ẹ̀ ṣe sọ́láàtì à ń fẹ́ kẹ́ka kí ó tó gùn ṣé kí ó tó gùn náà ẹtún kí kúrò aláàgé méjì a kọ̀dá bẹ́ẹ̀ o ẹ̀yin tẹ́ fẹ́ wà lìjẹ́nà. ìsákùnlọ̀ kan ẹ lọ́wọ́. sàwọn àlejò. wàlẹ́kùn lọ́ọ̀ ni láti lọrin àti àwọn ṣéèkù wa o. ọlọ́run bá a ṣe dáadáa fún wa. àmín àmín àmín. naam ìbéèrè mi ni pé tí èèyàn bá ń ṣe bóyá sọ̀látọ̀lá àkùrù. naam ìmọ̀mù tó wá kéwòn jọ yẹn wọ́n wá ń kéwú jákè díẹ̀ wọ́n tún dákẹ́ wọ́n tún kéwú jákè díẹ̀ tó máa fẹ́ béèrè pé ṣé ó dánù Islam. ara ṣáàlù alhamdulilayi yóò dáa wípé gbogbo ìgbà dáníkẹ́ bá nǹkan kan táwa ń wò pé ó ṣe é ó kù díẹ̀ káàtó ní ti gbọ́ yé tẹ́lẹ̀ nínú ẹ̀sìn Islam ká máa gbìyànjú sakin láti bírú wọn léèrè kó tó lọ èyí ti káyìn kó ń nǹkan káyìn wò kọjá ẹlòmíì ọ̀tọ̀ lẹ́ẹ̀mọ́ rárá o ní tó ṣẹlẹ̀ nínú súnà anábì sallallahu alaihi wasallam ìná ní pété anábì bá ń ṣe sọ̀láàtì ilé ìta àti ìmọ̀ kí ó jẹ́jẹ́ bíi àbí súnà fi hàn pé anábì máa ń bu bí nǹkan kan nínú nǹkan tí ń ké tẹ́sí màbí tí ń ké bí kò sọ wípé malqari'a malqari'a tí a rọra gún àti mọ̀ pé suratul qari'a àlànàbì ń ké ìwádìí pọ̀ tẹ̀ná máa suratul qari'a àwọn máa ké lọ àwọn máa gbọ́ lẹ́yìn rẹ̀ à ń sì ń ṣe àbí dhuhr ń bolẹ̀ lẹ́yìn tún wa. jazakumullahu khair. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi kí ló kọ́ ìbẹ̀rẹ̀ kí n pè asalasi yusuf ni láti. kí ni ìbéèrè yín. ẹ jọ ní ìsìnká sọ pé eh, eh, tí màá fẹ́ yọ kíní jáká àwẹ̀ pé níìsì ọkọ ò alágbára ṣé obìnrin lè yọ ọkọ akúndé kọkọ rẹ̀ àdúgbò lè yẹn sì lè gbé láàrin. Eh, obìnrin ò gbọ́dọ̀ yọ fọkọ rẹ̀ kò yọ kó tún gbé fọkọ rẹ̀ ọkọ náà ni ó ọkọ yọ fúnra rẹ̀ yọ yọ fún ìyàwó rẹ̀ yọ yọ fún àwọn ọmọ rẹ̀ yọ yọ fọmọ ọ̀dọ̀ rẹ̀ pé iṣẹ́ ti ń bẹ lórí ọkọ tó fi ń jọkọ pọ̀ ṣòro lẹsẹ wa yọ tẹtùn gbé fọkàn ṣẹlẹyìn ìjẹbù ṣùgbọ́n tọkọ yín ọba lówó ẹ lè bùn lówó lọ́nà ọ̀tọ̀ ṣe é lánìyàn pẹ ṣe sàràfù ṣe é gbàládà rẹ̀ àmọ́ ẹ wà yọ zakati ẹ gbé fọkàn kọtọ lábẹ́ òfin fẹẹ yà. ìzákùnlọ́sàn. hello. aleykum salaam kí ló kọ́ ìbàdàn jẹ́ pé o. abdullahi ló ń pè láti Ìbàdàn. kí ni ìbéèrè yín. Ah, ah, gbọ́n tẹ́ ń sọ dáadáa. NFT, NFT. Ok. Kí ni jẹ́ NFT? Ìgbésò ní non-fungible ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ò clear báyọ̀ kẹ́ ẹ pé padà kò clear dáadáa. lórí ibi tí a ń pè sí ọ̀nà zero eight zero eight six zero one six five four one àwọn ojú òpó tí olùjà ìdìnnà. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè o. teslim láti uk. kí ni ìbéèrè yín. kí èèyàn bá fẹ́ ẹ fi di àtúnyẹ̀ lè gbàwẹ̀ bó fẹ́ bọ́ èèyàn ṣé nínú ẹbí lèèyàn ti lè bọ́ èèyàn ni àbí èèyàn láti bọ́ síta bóyá ní ẹbí èèyàn kan ara àwọn ẹbí yóò kú díẹ̀ káàtó díẹ̀ díẹ̀. kí ni tí ẹ ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn fi lè ṣe sí àmì. kí ló kí ló ṣẹlẹ̀ sẹ́ni. ní agbára healthwise ó ní ìlera problem ìlera. tí ò lè jẹ́ wọ́n ṣe ṣe àmì tọ́jà ó ti yé. ó wá fẹ́ bọ́yì ó wá ní ṣé kò dúró sínú fámìlì mi pé fámìlì mẹ́mbà kan ó ti yé. alhamdulilayi tó bá jẹ́ pé ààrẹ ti ń ṣe ààrẹ tó sì pa ti sọ̀rọ̀ ìtinú ni níbi ìpẹ́ni tí irú rẹ̀ ń ṣe yóò gbádùn ó wá jọ ogbó ní gbogbo ànàpànà eléyìí tó ṣe pé tí à ń kàn fojú sí ni kó lè jóni ó lè dọ́là yóò kù náà tó nìkan ló lè bọ́yìn àmọ́ àárẹ̀ kan tó jẹ́ pé èèyàn lè gbádùn bẹ́ẹ̀ àárẹ̀ oríṣi owó lè jẹ́ ṣẹ̀rí ọ̀fà yìí lẹ̀ kí látàrí irú àárẹ̀ táàtì ìsọ̀rí tínú kúrò ń bẹ̀ ká máa lọ bọ́ aláìní rárá o tó bá jẹ́ pé àárẹ̀ tó bá wà kírítíkà débi pé àrògùn fún ó lóògùn wọn lò kò ṣiṣẹ́ lára eléyìí gbogbo àwọn medical doctor tí wọ́n ń tọ́jú rẹ̀ àwọn náà ti jẹ́ pé wọ́n wà hopeless nípa kó lè gbádùn so irú eléyìí náà mọ̀ bọ́ aláìní aláìní tó sì bọ̀ múdù kan òun náà ló fún aláìní kan fún sùyàmù ọjọ́ kan ọ̀wá ń béèrè pé láàrin aláìní tó wà ń tà àti aláìní tó jẹ́ mọ̀lẹ́bí èwo ló yẹ kó o fún jù aláìní tó jẹ́ mọ̀lẹ́bí ni nítorí pé tí ẹ bá fi lè ṣe ẹyọ zakat fún ẹni tó jẹ́ mọ̀lẹ́bí yín àbí ẹ ìtaràn fún ẹni tó jẹ́ mọ̀lẹ́bí yín àbẹ́tí ẹ̀ ṣe sàrà fẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí yín yóò máa jẹ́ sadaqatan wa sila yóò máa jẹ́ sàrà àti sokùn ẹbí pọ̀ eléyìí yóò máa jẹ́ fidyatun wa sila yóò máa jẹ́ pé ẹ̀sán ìra padà ẹ sì tún sokùn ẹbí pọ̀ kẹ́ ẹ fún mọ̀lẹ́bí yín tébi ń pa tọ́jà láìní òun lọ́lọ́ lájú kẹ́ ẹ fún ará àtàlù. kí ló kọ́ ibò lẹ́jọ́ pé o ẹ̀yànú ẹ̀yànú ẹ̀yànú sókè díẹ̀ kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín. ẹ bẹ́ẹ̀ ni kí ni ìgbàgbé ẹni tí ń dìbò àtẹni tí wọ́n ń dìbò fún. àkọ́kọ́ ìsìláàmù sọ pé kò sí lẹ́yìn ọjọ́ bó ti jẹ́. jazakumullahu khairan ibi tí a pèsè ọ náà ní zero eight zero eight six zero one six five four one nínú ìbéèrè tí ó tún wà níbí wọ́n ní ẹnìkan jáde ní ìkẹjẹ ọ̀sẹ̀ tó kọjá lọ pé ọ̀sọ̀ yìí pé kò sí tí ń jẹ́ sọ̀láàtì tàràwíì bíbí dé àwọn Umar ni Ibn Khattab radiyallahu ta'ala ni wọ́n kí wípé aráyé ẹ̀ sọ́ra fún bídíà o torí pé ló burú bídíà Umar yìí òun ló ní ká máa kí tàràwíì ní jàmá bá Ànábì sallallahu alaihi kò kí sọ̀láàtì tàràwíì ní jàmá ọ̀rọ̀ tó sọ yìí ṣé bó ṣe rí náà nù àbí àtòjìjẹ ni ti ń sọ. ẹ̀wọ̀ alámọ̀ sí. ó ní ká máa dá sí lọ́tọ̀ọ̀tọ̀. ẹ̀bùn lórí kálukú ọmọ sí ilé rẹ̀. ohun tó dájú ni pé ẹ̀sìn Islam ilé ìtẹ̀rí yìí báyìí ó ti wà lákọọ́lẹ̀ wíwà lákọọ́lẹ̀ rẹ̀ tó sì wà lákọọ́lẹ̀ ó túmọ̀ sí pé ààyè ò gba ẹnìkankan láti máa ṣe àfikún àdínkù àbí àyípadà kankan nínú rẹ̀ sọlátù tarawih kìí ṣe nǹkan tuntun anabi sallallahu alayhi wa sallam ńlọkọkọ bẹ̀rẹ̀ rẹ̀ bàtà àwọn sàhábà wọn sì rí sànàbì sallallahu alayhi wa sallam ṣe wọ́n darapọ̀ mọ́ ànábì olùlẹ́nì kankan dànù wípé kí ọmọ tò lẹ́yìn òun. sọ eléyìí bàtàwọn èèyàn wá ń darapọ̀ mọ́ ànábì lóru kínní òru kejì bàtó tòru kẹta àbẹ́kẹrin ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ láti ṣe sọ̀láàtì yìí kí ló dé mọ̀ ń bẹ̀rù kọ́ làwọn ọmọ sí lọ́ràn yàn lórí yín kọ́ wa padà já sí pé ipa yín ò ní kà. dàdá nàbì sallallahu alaihi ti kú ìbẹ̀rù tánàbí ń bẹ̀rù pé kọ́lọ́ mọ́ sọ́dọ̀ràn yẹn ó ti kó ń bẹ̀ torí kò sẹ́lómi tọ́lọ́ sọ wá ìkàlẹ̀ lẹ́yìn àmọ́tò sọ̀rọ̀ àgbà tó ti kú. ìdí ni ìgbà tí wọ́n mọ̀rọ̀ wọnú mọ́ṣáláṣí lórí táwọn èèyàn ń ṣe sọ̀láàtì tàràwíì lọ́kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ táriwo wá gbanú mọ́ṣáláṣí pẹ̀lú kí ó tó ní kálukú ń ké lọ́tọ̀ọ̀tọ̀ ni Umar ní ìbámu pẹ̀lú bí wọ́n ti ṣe rí pé ànábì ṣe rí tó sì jẹ́ pé ìbẹ̀rù kọ́lọ̀ mọ́ sọ́dọ̀ ràn yín ló má ànábì sallallahu alaihi wasallam dẹ́kun rẹ̀ èyí tó jẹ́ pé irú ìbẹ̀rù yẹn ò sí má nìsín tó Umar wá rí ni Umar wá sọ pé nǹkan tó dáa nǹkan àti nǹkan tó dáa nǹkan àti ìtumọ̀ bídà àti Umar ló ń bẹ̀rù tíyẹn bá jẹ́ pé kò mọ̀ nípa ìsìn Islam so tó sì fẹ́ sí àwọn èèyàn lọ́nà tó fẹ́ sí wọn darí àbí tó ní àgbọ́yé kan tó dorí kodò tó wù kí gbogbo èèyàn náà dorí kodò gẹ́gẹ́ bíi tòun àbí kí àgbọ́yé wọn kó dorí kodò gẹ́gẹ́ bíi àdán bíi tòun òní ọmọ pé àwọn èèyàn lọ sídìí pé bídà ni sọ̀lá tó tàràwé ìwọ ọlọ́lọ́nsìn mọ́kọ́dínà àwọn èèyàn láti sìn lọ ìwọ ní nǹkan kan ṣe nínú nǹkan tó ṣe pọ́ bá tọ́lọ́wọ́n bá mu má jẹ́ káwọn èèyàn wá di ọ̀tọ̀ ọlọ́run látàrí àìlágbọ́yé tiẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ìsìn Islam tẹ́ǹsì sọ̀lá tó tàràwé tẹ́ǹsì níjàmá ẹ múra sí i ọlọ́run ọba yóò gbà lẹ́sìn lọ́dọ̀ yín eléyìí ìlànà anábì sallallahu alayhi wa sallam tánàbì tún sọ nípa rẹ̀ pé man qama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá ti tẹsẹ̀ sọ láti ní òru ramadan torí ipò gbọ́lọ́ngbọ́ torí ipò dọ́ ọlọ́run ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́run ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú àwọn ẹ̀ṣẹ̀ ìyẹn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wáyé o ìsìláàmù ọ̀tako kó ní kálukú lọ dá tiẹ̀ sí nílé o ṣùgbọ́n tó o bá ṣe ń jàmá ẹ̀rí tó ní kẹ́ ẹ má ṣe ń jàmá o iná lọ lọ wá wá èyí tó sì dájú pé ní rí títí tẹ horo rẹ tí ò fi wò. jazakumullahu khairan. hello. wa alaikum salaam tó lọ́wọ́ kí ló kọ́ yín bọ̀dẹ̀ tó ń pè kí ni ìbéèrè yín. àmín àmín tí wọ́n bá lọ ní ìgbà tí mo ṣe kan àkàn kí ni mo ṣe mo ṣe bẹ́ẹ̀ wọ̀ àmọ́ àti àti ìfọ̀ àkàn ẹ̀ṣọ́ mo mọ̀ ọ́kọ́ lọ ṣe ìgbà tí èmi ti dé láti pé sọ láti mi àwọn ìjọba wa pè lọ́sàn ti jẹ pé mo ta kí ẹ méjìlá kí ìdílé ká kí lẹ́nu ẹ̀gbọ́n wa sọ láti lọ wọ́n ti kí rákà tó kọjá lọ nígbà táwọn jọ ìsọ láti ìgbà tí àwọn fi táwọn kára kẹjọ àwọn ti bá rákà méjì ní rákà kan ló kù ìsàlámù mọ́já sọ́lámù làwọn wá sọ fún mọ̀ pé rákà méjì ni àwọn kí o mọ́mù wá dìde wọ́n bá wọ́n tó kọ̀ntínú sọ láti lọ ìgbà tí wọ́n wá parí kí mọ́mù ṣe ìṣòjúdù sáà wọn sálámù àwọn náà sùjúdù sáwù àwọn dìde pa àwọn mọ́láka kan wọn gbà táwọn sálámù tán àwọn náà ṣe sùjúdù sáwù wọn ní sẹ́ni táwọn ṣe dà. hello. Hmm. alhamdulilayi àkọ́kọ́ ni pé n tẹ́ ń sọ̀sọ̀ láti tarawih ẹ lọ mọ̀ pé eléyìí tó dọ́gba jù òun náà ni kíkẹ́ máa ṣe rákà méjì méjì rákà méjì sálámà rákà méjì sálámà kì í ṣe rákà mẹ́rin sálámà ìbí táwọn àbí sallallahu ṣe ju méjì lọ sọ̀látul wítìrì kì í ṣe sọ̀látù àtàràwí méjì ẹ̀ sàlámà sọ̀látù láìlì mẹ́tìnà mẹ́tìnà bẹ́ẹ̀ lànà bí sọ̀rọ̀ bá àìsẹ́lá sọ̀rọ̀ a sì ti mà nínú òfin ṣẹ̀ríyà tó bá jẹ́ pé ànábì bá sọ̀rọ̀ kan tó wá hùwà kan tó takò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ látẹ̀lẹ̀ torí rẹ̀ a rí àkọọ́lẹ̀ mi tó sọ fún wa pé sọ̀látù láìlì rúbà àrùbà tó mẹ́rin mẹ́rin òní sọ̀látù tòru sí pé rákà mẹ́rin ni ó sì kó tó di pé kó tó bẹ̀rẹ̀ omi sálámà kan ní sì máa ṣe fún rákà mẹ́rin kápẹ́ńtẹ́ gbọ́yé ń bẹ̀rù tó ń ti pé méjì méjì ló náà tọ́ka tì kápẹ́yìn gbọ́yé bẹ́ẹ̀ àdéhìí tó sọ lọ́rọ̀ tó ní sọ̀láàtì láìlì mẹ́sìnà mẹ́sìnà ó ti ṣàlàyé tí ò yé yín níbẹ̀ yẹn pé méjì méjì lẹ́ẹ̀mà sí tẹ́ẹ̀mà sálámà torí tẹ̀lé yìí kí tí wọ́n á sálámà lẹ́yìn rákà méjì wọ́n sì mí díẹ̀ wọ́n tún á dìde nígbà tí wọ́n bá tí wọ́n bá ké kéwú wọn tán tí wọ́n ké kéwú tó gùn náà tó bá ti pé mẹ́rin tí wọ́n sálámà lẹ́yìn méjì tó ti pé mẹ́rin tuntun ni wọ́n wà fún kò kéde tí wọ́n túmọ̀ sí pé rákà mẹ́rin náà máa so ọ̀rọ̀ rẹ̀ tó ní sọ̀láàtù láìlè mẹ́tìnà mẹ́tìnà ó ti tó láti fi yanjú gbogbo tí ò bá yé àwọn èèyàn nídìí tí àwọn sàhábà ń ròyìn fún wa torí ẹ̀ ìgbà tẹ̀mí dé tẹ wá bá wípé kì í ṣe sọlátù tàràwí yìí bóyá sọlá gbèzúra ṣe. kò lè ṣẹṣẹ kò lè ṣẹṣẹ torí pé nǹkan tí mo rò pé sọlátù tàràwí yìí làwọn ń béèrè. tó bá jẹ́ pé sọlátù tọ́jú ọ̀ràn yẹn ni tó yẹ pé imam òun ti ṣe rákà méjì ó wá sálámà kò mọ̀ pé sọlátù ò tí ì parí ó wá dìde láti mú wákà kẹta kẹrin wá ìgbà táyìn wá dìde ẹ̀yìn dìde láti pé sọlátù tì yín tó bá ti hàn sí wípé àṣìṣe ni ìmáàmù ṣe wọ́n sálámà lẹ́yìn rákà kejì ni ó tún wá tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì rẹ̀ ẹ gbọ́dọ̀ dá tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì yẹn má òun náà lẹ́tùnjọ darapọ̀ pẹ̀lú rẹ̀ ẹ jọ máa bá a lọ títí tí ìmáàmù bá ti wá parí sọ̀láàtì rẹ̀ rákà kan tó bọ́ mẹ́yìn lọ́wọ́ yẹn ẹ san padà nígbà tẹ́ ẹ bá san padà tán ẹ̀yin náà ṣe tẹ̀síwájú ẹ forí kalẹ̀ lẹ́yìn sí sálámà nítorí pé ìmáàmù yín ó ti gbàgbé ṣàfikún nínú sọlá ẹ̀yin sì ti bá ju wákà ẹ̀yọ̀ kan lọ ẹni tó bá ti ṣe ìmáàmù nígbàgbé ti ṣẹ̀yìn náà. jazakumullahu khair. hello. hello. hello. hello. Hello. Hello. ọ̀rẹ́sọ̀ bẹ̀rẹ̀ kí ló kọ́ bẹ̀rẹ̀ kí n pè ó. tàwọ̀kùn bá ń pè láti Lagos Island. kí ni ìbéèrè yín. ọ̀rẹ́ kí eh, eh, olùmọ̀ọ́nìṣẹ́ ọkùnrin jọ sórí àná ṣẹlẹ̀ lọ bá lè. alhamdulillah. ṣẹlẹ̀ lọ. adúgbò fọlọ. ẹgbọ́n àti àwọn náà ni. zero zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero zero eight six zero one six five four one ojú òpó tí olùjá ibi láti fi béèrè àwọn ìbéèrè ọlọ́kọ̀ọ̀jọ̀ kan tí a bá nínú wọ́n ní sí ọ̀tọ̀ tí èèyàn bá ń ṣe sọ̀látù tàràwé tí ó wá ìtẹ̀yàn bá nínú sọ̀rọ̀ àti tàwáyé ó ní láf tẹ̀sílímù kẹyìn láká méjì kẹyìn sọ̀rọ̀ àti tàwáyé pẹ̀lú wítìrì tí òun náà gbà ládàá ẹni tí ó fi gbogbo òru rẹ̀ sí wọn náfìlà. hello. hello. kí ló kọ yín o ẹ̀ka ọ̀rọ̀ kí ló kọ yín bọ̀dọ̀ tí ń pè o. kí ni ìbéèrè yín. ìbéèrè wa ni pé ẹni tó ń tó fẹ́ di ẹ̀ṣà àrìṣà ẹ̀rọ sára tí wọ́n pé kọ̀ wáyé náà sílá. ó sẹ́ni tó ní dandan kan yẹn náfìlà kó tó jẹ sáré <laughs> ẹ̀jẹ̀ bó ṣe jẹ́. hello. hello. ìyá nẹ́tíwọ́ọ̀kì yìí bá kan. zero eight zero eight six zero one six five four one ìbéèrè oníkàràmù. hello. wàlúùsàn blọ̀wà kí ló kọ́ yín bẹ̀rẹ̀ sí pé o. àwọn àìsàn tó yẹ kókò. kí ni ìbéèrè yín. wọ́n béèrè pé lábùgbé tí wọ́n máa ń ka kí ó gòkè níbi ìrùngbá ìṣá wọ́n máa ń ó sókè. èèyàn wà lẹ́yìn rẹ̀ pé téèyàn bá ka kí ó gòkè lẹ́yìn nǹkan kan tí wọ́n mú sọ kò sẹ́ni tó ní kọ́ ka kí ó sókè náà lẹ́yìn ìmáàmù tí ìmáàmù bá ń ka kí ó sókè nínú àwọn sọ̀làwátì tá a ti máa ń ka kí ó sókè bíi sọ̀làtul ìṣá sọ̀làtul magrib sọ̀làtul fajr ìwọ ké fati àti ẹ lásán ni lẹ́yìn ìgbà tó bá ké fati àti ẹ tán nítorí pé tó o bá ké fati àwọn òní sọ̀làtì. hello. aleykum salaam kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè o. mo tọ́ irun láti jù. kí ni ìbéèrè yín. ẹjọ́ ìbéèrè mi ni pé mo ní ọ̀gá kan iṣẹ́ ibi tó gbé iṣẹ́ tí wọ́n fẹ́ kírun jùmọ̀tì kò sí láyè rárá láti lọ kírun jùmọ̀tì yẹn àti sọ́sọ́sọ́ níbi gan mo ti àti rán àwọn èèyàn sí ọ̀sán tó òun lè fún mi ní ààyè ẹjọ́ kí ni mo lè ṣe níbi lọ tí mo lè mọ kírun jùmọ̀tì yẹn lẹ. ẹ ó fi sẹ́yìn lẹ́nu ó fi sẹ́yìn lẹ́nu nítorí pé iṣẹ́ ayé náà ni wọ́n tàn sí ẹ̀sìn tó bá ṣe ó wà fáyé àtọ̀run rẹ̀ nàtẹ́ sì ṣe pé ìwọ ti gba sí ọgbórí ibú mà ó wù ọ láti wà lùjẹ́nà fi sẹ́yìn ẹlẹ́sẹ̀ àdánù ní sẹ́yìn. wọ́n ní téèyàn bá bá láti tẹ̀sílẹ̀. ẹni tó bá rákà méjì ti parí nínú sọlátù tarawih àti sọlátù wítìrì ó ti tó náà fòròyìn àbí òtò kótó nítorí pé rákà mọ́kànlá lànàbì Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe ìwádìí wàá bá rákà márùn-ún báyìí ọlọ́run ràn ọ́ lọ ó sì mẹ́fà tó kù kù ó ṣe mẹ́fà tó kù kùn kò túmọ̀ sí pé ọgbọ́n nígbà tí wọ́n pẹ́ kó tó dé wàá ṣe mẹ́fà tó kù wàá ṣe kùn ṣe lẹ́yìn ìjọba bó ti ṣe jẹ́. ìzákun lọ kẹ. now hello. salaamaleykum. maaleykum salaam kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́kí ń pè ọ́. wọ́n mọ̀ ní kìlọ̀ iṣẹ́ rẹ̀ láti jù. kí ni ìbéèrè yín. àní a wà nínú rọ̀mọ̀dá a wà nínú àwẹ̀ lọ́sọ̀ àwẹ̀ ìyẹn wá sùn ó ti rẹ̀ nìyẹn bí wọ́n ṣe wá síbẹ̀ kò dá wá tẹ̀lé yẹn àwọn sọ pé sí àwọn ẹjọ lórí fẹsí láwọn ìjọ náà wá. ẹni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti ṣe wí náà ni ǹgbẹ́gbẹ́yìn látàrí ìgbàgbé lẹ wá lọ mú mi bẹ́ẹ̀ bá ti rántí tá ìrántí ẹ gbòmìyàn jìnnà sẹ́nu yín ètò bá kù lẹ́nu yín gbà ẹ tù dànù ẹ máa bá sùn yá mú yín lọ ọlọ́run ọba yóò gbà ó wá náà dé eléyìí tí máa Muslim tó gbé jáde anabi muhammed sallallahu alayhi wa sallam ọlẹ́ni tó bá gbàgbé jẹun àbọ̀ bá gbàgbé mu mi lọ́sàn-án ramadan lọ́sàn-án siyam kọ́ máa bá siyam rẹ̀ lọ kò sí nǹkan kan tó ṣe innama at'amahu Allahu wa saqa ọlọ́run ọba lọ́kàn wù láti fún lóúnjẹ jẹ ó sì tó wù láti fún ní nǹkan mu so eléyìí ò túmọ̀ sí pé siyam rẹ̀ bàjẹ́ léyìí tó dọ́gba àwọn olùmọ̀. jazakumullahu khairan zero eight zero eight six zero one six five four one ojú òpó tí à ń pè sí nù lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one àwọn ojú òpó tí olùdá ibi nù. hello. wàlẹ́kùn sọ́ńdúlà wà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹkú níbi fóònù yín wà níbi rédíò yín wà kí ni ìbéèrè yín. bá dá lọ tó bá bẹ̀rẹ̀ tẹ́wù pé ṣé ìyẹn gbà ní pé mi yẹn máa ti tẹ́wù. wọ́n tọ̀wò ó sì tu gbogbo ẹ̀ dànù tí nǹkan kan nínú tó fi tọ̀wò tó dórí ahọ́n rẹ̀ ń bá dọ́nà fún rẹ̀ gbàgbé ẹ̀ sùyàmù rẹ̀ tọ́jọ́ ń bàjẹ́. hello. wàlẹ́kùn sọ̀tún kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. láti bo kí ni ìbéèrè yín. ẹ ìṣòkò ọ̀fẹ́ bèrè ni pé ṣé a lè yẹ àbájáde fúkìrì fún òbí wa. padà alààyè ni wọ́n máa ń yọ zakatul fitri fún májàmú méjì ni zakatul fitri ló ní ẹ̀mí àti islam ẹni tó bá ti jẹ́ abẹ̀mí tó wà láàyè tó sì jẹ́ mùsùlùmí àwọn ẹni tá yọ zakatul fitr fún ẹni tó ti kú wọn yọ zakatul fitr fún. jazakumullahu khair zero zero eight six zero one six five four one hello. maaleykum salaam wa kí ló kọ́ ibodà tí ń pè ọ́. ìyá Ṣokola láti ìlú Èkó. kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ mi ni pé tí èèyàn bá tí èèyàn bá níbi ọ́fà téèyàn fi lè gbàwẹ̀ kí ni èèyàn ó ṣe téèyàn mọ̀ ní oúnjẹ bá láwẹ̀ ni àbẹ̀yẹn lè pè nǹkan fún wọn lẹ́ẹ̀kan náà wọn bóyá wọn lẹ́nu tó dáa fún wọn. ọlsà kò tó nídìíwọ́ tí ó fi mú yàn mẹsẹ sùyàmù Ramadan àárẹ̀ ni ilé ìtòsípò lóògùn ó lè jẹ́ pé èèyàn tí ìrógùn rẹ̀ ẹ máa ṣíròyè ọjọ́ ilé ìtẹ̀jẹ̀ ní gbèsè pé ẹ padà wá san padà lẹ́yìn ìgbà tó lọ́nba fún yín lálàáfíà àmọ́ pé ẹ máa fún aláìní lóúnjẹ dípò sùyàmù Ramadan nítorí ọ́lùsà tí ń dá yín láàmú kò dọ́gba nínú òfin ṣẹ̀ríà Islam. hello. maaleykum salaam tí wọ́n kí ló kọ́ ìmọ̀lẹ́ dínkù. kí ni ìbéèrè yín. mo fẹ́ bẹ̀rẹ̀ yìí pé mọ́mọ́ wa wọ́n sick nígbà kan tó nínú ọmọdún wa ní tó wọn lè gba àwẹ̀ ọmọdún lọ́dún yẹn tó wọ́n ṣẹ̀dí ìjọ kejì ọmọdún tó wọ́n fẹ́ rí pé ṣé wọ́n máa bá ṣé wọ́n ti kú àbí wọ́n sì ń bẹ láyé. ṣé wọ́n ń bẹ láyé àbí wọ́n ti kú. wọ́n ti kú. ṣé àárẹ̀ yẹn náà wọ́n sì bá kú. bẹ́ẹ̀ ni ọlọ́run forí jìn wọ́n ẹ̀ ní ìsàn kankan padà. zero eight zero eight six zero one six five four one zero eight zero eight six zero one six five four one. hello. hello wàhálà ìṣàmùlà kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́ tí ń pè ọ́. Jamiu sọ̀rọ̀ láti ìlú ọ̀nà Láti. Láti ìlú ọ̀nà eh, Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé tí èèyàn bá wà ní ibi ìrànbọ́yá báyìí ti ẹ̀lẹ̀ tí sòdẹ̀tì tí ó bí bí tẹ̀lẹ̀ tí ó lè bá wọn ó lè jẹ́ láti bá wọn ti papọ̀ kó tó di pé ó máa ó lè mú jẹ̀mọ́ kó tó di ó máa tún ẹ̀lẹ́ tó padà tó jẹ̀mọ́ yẹn rárá òfin ọlọ́run ọba ni pé àwọn sọ̀làwátì tọ́lọ̀ ń ṣe lọ́ràn yàn lórí wa ó tò wọ́n sọ̀látù bọ́hùr yóò wá ṣáájú sọ̀látù àfṣù àfṣù yóò wá ṣáájú magrib magrib yóò wá ṣáájú ìṣá ìṣá yóò wá ṣáájú àṣùbà bọ́lọ̀ ti ṣètò sọ̀láàtì ni kọ̀tọ́ ká ti ètò yẹ kó gbẹ̀yìn síwájú ètò yẹ kó síwájú ẹ̀ téèyàn bá ṣe bẹ́ẹ̀ ọkàn gbára gbóná lásán ni òní sọ̀láàtì làìṣà ni wọ́n ń ṣe lọ́tò fi dé kí ló ṣe ọ́ kí ló mú ọ mọ́lẹ̀ tí wọ́n fi tí ì ṣe sọ̀láàtì magrib tó fi di pásìkò ìṣá ètò ìwọ́n tó ṣe pé nílé ayé wa tá a wà yín òun mà ìgbà ó pàtó lọ́ọ̀lọ́ kúrò láyé sọ yẹ ká máa fi ẹ̀sìn wa ká máa fi ráàlì ká máa fàsìkò ṣòfò lọ́nà tó yẹ pé ìjọsìn tó lákòókò àní lọ sí lákòókò rẹ̀ ìgbà tó bá wù wá tégbèrègbè tégbèrègbè láàmú wa lọ pa afẹ́fẹ́ magrib lẹ́kọ̀ọ́kọ́ sí náà nígbà bá parí magrib lẹ́sẹ̀sẹ̀ sí sọ̀lá àtìlá ìṣá ẹ̀ ń bá ti wá ṣàṣìṣe tó bá ṣe ìṣá ìṣáájú magrib yóò tún magrib rẹ̀ yóò ṣe magrib rẹ̀ yóò wá tuntun sọ̀lá àtìlá ìṣá ìṣe. hello aleykum sọ́ńtìlá ọ̀rọ̀ kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè wọ́n. àgbà tí òfin sọ̀rọ̀ láti lọ. kí ni ìbéèrè yín. mo ní ṣe fún ọ̀hún gbà lóyún abẹ́sẹ̀ for life mo ní ṣe èèyàn lè lo pákó láti fi ẹni bá gbé ènìyàn bá wọn náà rẹ̀. àkọ́kọ́ nínú oṣooṣù yá kì í ṣe bóyá àìrán pákó àìbrush ló máa ń jẹ́ kẹ́nu ọrùn àìjẹun ní ń jẹ́ kẹ́nu ọrùn nítorí pé nínú tí wàá di fi hàn òun náà ní pé téèyàn bá ti ṣe àsìkò tọ́pẹ́ tí ọjọ́ ẹnu ọmọ àrùn téèyàn bá sì ṣe àsìkò tọ́pẹ́ téèyàn sọ̀rọ̀ ẹnu lè máa rùn bẹ́ẹ̀ ni téèyàn bá sọ̀rọ̀ fúngbà tọ́pẹ́ ẹnu náà lè máa rùn so kò síbẹ̀ sí lè brush àbí tẹ́rùn pákòtò tí rírùn tẹnu yín rùn ní àwọn àsìkò tá à ń ṣe sùyàm tí rírùn yẹn tí ó kò ń bẹ̀ ẹ lè rún pákò ní ìgbà yòówù tó bá wù yín kì í sàárọ̀ kì í sọ̀tún kì í sèrọ̀lẹ́ nínú oṣù Ramadan ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé omi pákó kò gbọdọ̀ rápálá kó dọ́nà fún yín o à ń bọ̀sibọ̀sì pẹ́ lọ́mù. bẹ́ẹ̀ náà lẹ́ni tó yẹ pé ọṣẹ ìfọyín àti búrọ́ọ̀ṣì ló ń fẹ́ fi búrọ́ọ̀ṣì ẹnu tẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n ó rí dájú pé ọṣẹ ìfọyín yẹn kò rápálá lọ sọ́nà fún rẹ̀ à ń bọ̀sibọ̀sì pọ̀ lọ́mù. lẹ́yìn tó bá fọnú tó yọnu tán tó sin ẹnu rẹ dáadáa ó rí i pé àádùn ọṣẹ ẹ̀fọ́ yíyan kò sẹ́kù lẹ́nu rẹ̀ dípò pọ́wọ́ á máa kó mi papọ̀ mọ́tò ẹnu rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ṣèyàmù rẹ̀ bàjẹ́. jazakumullahu khair. hello. kí ló kọ́ ẹ́ bọ̀dọ̀ tí ń pè ọ́. jáàmì náà ló fún wọlé. jáàmì ọ̀gbọ̀dọ̀ wọlé náà. zero zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one ojú òpó tí ọjà bínú. hello. hello. hello. kí ló kọ́ ẹ́ mọ̀lẹ́ tí ń tó. orúkọ mi ni abdulhaki salam. láti bo kí ni ìbéèrè yín. ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé ẹ dákun sílẹ̀ bá jẹ sàrìsàn ìjẹ́ ìyẹn tún lè ṣe lọ́kọ láya bẹ́ẹ̀ni ẹ lè ṣe lọ́kọ láya lópin ìgbà tí àlùfáàjárí ọba ti yọ ẹ wo ìṣẹ́jú iye wákàtí tó kù tí àlùfáàjárí ò fi yọ kẹ ẹ má bàa wá ṣe wọ àsìkò tí ò yẹ kẹ ẹ ṣe wọ tí ó fi wá jẹ́ pé ẹ dáràn. hello. hello sáwọn àyè. aleykum salaam wa rahmatulah kí ló kọ́ ní mọ̀lẹ́bí ń pè é. yusuf sọ̀rọ̀ látọ̀ bí mo kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí imáàmù yẹ imáàmù tí ó bá ka tó bá kí bá jáde tí ó lè gbé àlùbáàní kékeré àbí kó mú fóònù ńlá láti máa ka fura láti máa pé ayàtọ̀ bá fẹ́ kí lẹ́yìn fàṣà láti orí fún àbájá fura. ẹ̀rọ tó bá jẹ́ pé gbogbo àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ àwọn bá jẹ́ pé àìmọ́ kí tiwọn ó tún burú ju tiẹ̀ lọ òun nìkan ló dáa bí ẹ̀jù láàrin àwọn jàmáà kò sí nǹkan tó burú kó ṣe bá rẹ́nìkan nínú jama tó ń mal kuraani ké tó sì há sórí ní ìwọ̀nba ìtọ́ há sórí wọn lọ yẹ kí ìmáàmù yẹn fi ilẹ̀ kọ́ máa bá sọ láti yẹn lọ torí pé ìwọ́tọ́ máa jìjà dùn táǹsẹ̀ tí ọmọ bọ́ lọ́wọ́ rẹ̀ tó máa jìjà káde kálukùránì ọmọ bọ́ lọ́wọ́ rẹ̀ àbíkọ́ ọmọ bọ́ sójú ewé ìwé mi ọ̀dájú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló kó sọ láti sì tí ò ní ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹni tó rọra há díẹ̀ sórí ńlọba síwájú àti wí bí Ramadan ṣe dé yìí ẹni ẹ bá rí kọ́ máa Kùránì kejì kọ́lá kọjọ́ ọmọ tẹ́ rí ẹjọ́ bọ́ wájú jàre ẹ̀yẹn tó lẹ́yìn rẹ̀ ẹ máa ṣe sọ̀látù tàràwíì lẹ́yìn rẹ̀. arábìnrin kan fi hello. salaamu aleykum. aleykum salaam kí ló kọ́ yín bọ̀dọ̀ tí ń pè ọ́. Ismaili láti máa mi. láti. láti máa mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun sí yẹn lè tọ́jú owó sínú Kùránì láti ṣe kí ni. kò sí wàhálà kò sí wàhálà ọfẹ sọ alukurani di báńkì kéèyàn fowó sí náà pé gbogbo lè lọ́wọ́ àti mọ̀ pé alukurani lọ ẹ̀rọ ọ̀bọ̀ náà so nítorí kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n ń tọ́ da ni kò fi síbò mi ń tọ́ da ni kò fi síbò mi náà. hello. wà ní sọ́ọ̀bù ọ̀rọ̀ kí ló kọ́ yín tí mo lẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín. arábìnrin kan béèrè ń béèrè bíi pé àwọn ní àìsàn ẹlọ. wàlékún sọ́ńdọ̀ ọ̀rọ̀ kí ló kọ́ yín bọ̀dà tí ń pè ọ́. kí ni ìbéèrè yín tí èèyàn bá kúrò lọ́dọ̀ ọkùnrin téèyàn bímọ fún téèyàn wá fẹ́ lò níbi ọdún méje tó ẹnìyẹn kò wá ṣe ìsì ní orí èèyàn ṣé Islam fàyè gbà kí ẹnìyẹn fúnyàn ní nǹkan láti fi jẹ sàárè àti láti fi ṣe sí ṣé Islam fàyè gbà. ẹni tí èèyàn padà kó lọ sọ́dọ̀ rẹ̀ yẹn kì í sọkọ̀ àlè lẹ́jọ́ jẹ́ síra yín so Islam faramọ́ kóbìnrin ọmọ wà pẹ̀lú àlè kí ló ń na yín láti mú lọ bá bàbá yín kó aṣọ ìdì fún yín àbọ̀kọ yín alákọ̀ọ́kọ́ gan kò sí ìdì láàrin yín so bóyá tẹ bá tún pè padà ẹ lè sọ yín lábẹ́ òfin ọlọ́run obìnrin ọ̀gbọ́dọ̀ wà pẹ̀lẹ́ nìkan tí ò sí ìdì láàrin wọn láàjọ máa gbábẹ́ òrùlé kan náà ọlọ́mọdé àrílà eléyìí zina nù zina zina islam ọ̀farama àwọn agbóúnjẹ lọ́dọ̀ àlè ẹ̀ ọmọ agbowó lọ́dọ̀ àlè ìbàjẹ́ tún tẹ̀síwájú jazakumullahu khair hello. àwọn àlejò. maaleykum salaam wa rahmatulah kí ló kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè ọ́. láti ọ̀yọ́ ni. kí ni ìbéèrè. ìbéèrè mi ni pé ẹgbẹ̀rún ta tí èèyàn bá ń kírun nínú ilé tí ìmọ̀ àtẹ̀yàn gbọ́ ìmọ̀ọ́mù níta èèyàn lè jọ ìrọ̀ pa. alhamdulilayi tó bá ti jẹ́ kó bìn balẹ̀ yìí ẹ̀ bùkátà láti jọ ìlè máàmù ta ẹ̀yin náà ni ẹ máa dá kí n ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run ọ̀rọ̀ ọgbà lẹ́sìn lọ́dọ̀ yìí ó lóore ju kẹ́ ẹ lọ sí mọ́ṣáláṣí lọ lẹ́yìn náà tí mọ́ṣáláṣí tẹ̀ rí o gbòǹgbòǹ táyì ti ń gbò wọn tí wọ́n bá múná lọ tí wọ́n pé lórílẹ̀‐èdè wa wọn ìmúná lọ tí wọ́n bá múná lọ ó dájú pé sọ láti ọ̀dọ̀ àrùmọ̀ yín lọ ẹ̀yin ni ẹ máa dá nǹkan yín ṣe ọlọ́run ọgbà. ìzákùnlọ hello ẹ kó ní gbẹ́dẹ̀ yín wá àlékún sọ́ńtì ọ̀gá kí ló kọ́ ìmọ̀lẹ́ tí Abdulaziz láti ìlú Kí ni ìbéèrè yín? Ìbéèrè pé o, ó dáa púpọ̀ ni ká máa sọ àwọn ọmọ wa ló kọ àwọn sàábì nínú tó dáa púpọ̀ ni. Tí wa sọ ọmọ ló kọ sàábì, sókò àwọn bọ́ọ̀lù lọ́mọ sọmọ. Eléyìí túmọ̀ sí pé tọ́ba ti sọ ọmọ lórúkọ sàábì dáadáa tó wà ń bẹ ọ̀pọ̀ nínú rẹ̀ àwọn mùsùlùmí wọ́n máa mọ̀ pé á ah, àròkọ àwọn sàábé ló kọ̀ yìí àwọn èèyàn tí ò mọ̀ pò tí sàábé wà ó lè máa ṣàlàyé fún wọn ẹni tí wọ́n mọ̀ pé ìfẹ́ làání tí sàábé àìbú wọn wọ́n bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ wọn ètí máa ń fẹnu wa rọ́ọ̀fù pa sàábé yóò sẹ́nu rẹ̀ ń déédéé síbí. jazakumullahu hello oníbèrè arábìnrin kan fi ìbéèrè ránṣẹ́ wọ́n ní pé àwọn ní kòkòrò ojú ara wọ́n ní ìmọ̀ wá bí funfun báyìí ni wọ́n ní nínú síyàmù Ramadan nìyí ṣé wọ́n náà ti tù tẹ̀ bọ̀dé súnmọ́ wá náà wọ́n ní sáwọn ọmọ ọ̀wọ̀ tí àwọn bá ti rí ni àbí ọba síyàmù àwọn jẹ́ kí ni ìdájọ́ síyàmù àwọn lóye. kòkòrò ojú ara báyọ̀ omi máa dà lára wọn táwọn ń rò pé bóyá àtọ̀ ni ìjẹ́ kí àtọ̀ bá ti jáde sọ́ba síyàmù jẹ́ àbí ọ̀bàjẹ́ tó bá ti jẹ́ pé máa jáde látàrí àárẹ̀ ẹni tí èèyàn máa ṣe tí máa mú jáde kọlẹ̀ ṣe ẹ máa bá sọ yàmù yín lọkọ̀ bàjẹ́. jazakumullahu khairan fi dunya wal akhirah ọpẹ́ pàtàkì fún ẹrú ọlọ́run tí ó ṣe agbátọrù ètò yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ba ní sanwó ẹlẹ́sìn dáadáa láyé àti ní ọ̀lànà kẹ́mọ́ ọpẹ́ pàtàkì fún àwọn olùmọ̀ràn samahatu sheikh dr sharafdin gbadebo raji hafizahumullahu wa ra'ah وزاد الله قوتهم على الخير ألم قرأ كجي كيرا وشيخ كالوري دادا كجي كي وجودك كجي قوى لوري دادا kó jẹ́ àpàdé wọn láyé ní ọ̀là àlùkẹ́yàmù ní ọgbà ìjọmọ̀ tí ó fi di jọmọ̀ jọmọ̀ dágbére fún gbogbo àwọn ìpinnu subhanaka allahumma bihamdik shalla la ilaha illa anta astaghfiruka ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن